brought some more to say. Be the change you wish to see in the world. Oh, sorry it's never so much oh, to say. Sábà fọwọ́ wẹ̀wọ́ dájú ó to see Never too want you sing. To see, to see, to see. so much to say. Tá a bá fọwọ́ wẹ̀wọ́ dájú ọwọ́ àmọ́. Dájú dájú ọwọ́ àmọ́. Alele. It's never too much. like this behind me. Where will it lay? Fifty naira. Yeah. Uh, maybe you should put hundred naira that one. Who is this more person? Àǹtí, eh, eh, eh, just pack everything to tomatoes. Kí ló I kọ́ my bag please just help me pack it no problem. ẹ tó bá ní làkàyè ó máa mọ̀ fún wọn block mọ́tò onímọ́tò báyìí ẹ tó rí ẹ bá pé tó bá ní làkàyè ó máa mọ̀. ó sì ẹjọ ojú ló dùn yìí. kí ló pariwo gan. ẹjọ ojú ló dùn yìí. tó wọ́n pàtì ni mo pàtì ni. ṣé ẹ rí irun pé mọ́tò kan ẹ ọ̀tíṣàtà ló bá fẹ́ fún bẹ́ẹ̀. ẹ bọ̀bọ̀ oníṣẹ́ ẹ̀yọ ẹ̀yọ mọ̀ dráìfì ni ṣé bí kẹ̀kọ́ gbèdìbọn bí kẹ̀kọ́ gbọ́n sẹ́ẹ̀ lọ ni. kí n gbèdìbọn ẹ̀ bá gbé mú bọ̀ ẹ̀ bá gbé mú bọ̀ gọ́tà ni ẹ̀ ah, ó wà lára yín ó ti ṣó lára yín ó ṣó pẹ̀lú yín báyìí ẹ̀ ń gbọ́rọ̀ sọkàn yín lẹ́nu nonsense ẹ bó ṣe ń gbómi lẹ́nu obìnrin ló lè pera ẹ. ẹ gbà mí ẹ wọkọ ẹ wọkùnrin wọn là ní àfọ̀tún pẹ̀rẹ̀ lọ́kọ̀ ṣọ́kùnrin nìwọ yìí ṣé ọkùnrin gidi tó bá níyàwó nílé tó rí ẹ pé ṣé ó máa búlọ̀kì mọ́tò onímọ́tò báyìí ṣé òun yín pé ṣá dọ́lá tó wẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́. kí ni wọ́n kí ni wọ́n gan wà kí ni kí ni kí ni kí ni gbẹ́tọ̀ ń gbin kí ni gbẹ́tọ̀ ń gbin irú irú ilẹ̀ kí n gbẹ́rẹ̀ sọ́kọ lẹ́nu. mo dúró mo dúró tó bá ká mo bú ẹ̀ gbà eat it eat it bó ṣe fi bó ṣe fi ilẹ̀kùn gbá mi eat the car ọ̀ṣọ́ bẹ̀.

有空。 ò bá pa àwọn kúkí ń tèmi. ẹ What to sing. boy. pé o mọ̀ nǹkan tí mo wà I am looking for the cup I kept here láti fi mu gàrí mi jẹ́jẹ́ who took it. no mean where is the cup wait how am I supposed to know. Jemilade, don't play dumb with me please. I don't understand what you're talking about please. okay enough of this game. mi mi mi tí ẹ̀ ń gàrí ebi ló pa mi. But really, how is that my fault now? You're playing game and I'm playing along with you. So why should you fault me? Akuleo. Ah, Danny? Yeah? Yeah, what's up? Yeah. What's up? Man. Uh, yeah, sorry about what you're freshen up. You want me to get some to my jeje? Ah, <laughs> níbo kí ni kí wọ́n ṣe ń dúró láti láti ibi iṣẹ́ kí ni gímẹ̀tì ilé kọ́kọ́ ó ti rẹ̀ mí o abẹ́ta kò ló dáná fún rẹ o. òde o túbọ̀ rẹ gbogbo àwàdà tó máa ń ṣe nìyẹn wọ́n gbogbo nǹkan tí màá jẹ. bó kí lè tó má ṣe báyìí náà Dèmíládé o lọ látara o ṣẹ̀ ń wọlé èmi náà lọ bíṣẹ́ látara mo ṣẹ̀ ń wọlé àwọn aṣọ ìgbọ́n mo ti fọ̀ wọ́n láti ìjẹrin mo ṣe ń kó okó lórí dráyà pé kí n lè ka wọn sínú kinní ni o tún wá di oní kí n máa dáná ṣo fẹ́ pa mí ni. aṣọ ẹ náà rí lára àwọn aṣọ tí mo fọ aṣọ ẹ náà wà lára màá tún lọ dáná fún ẹ o ṣe kúkú gbà mí níyàwó fọṣọ ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn. ẹ bọ tó bá kò tẹ fẹ́ sọ ṣé o must you talk like this must you say this way can't you just be apologetic about it. okay i should need that one and say and say pox. i don't understand ṣe realize pé ọkọ ẹ ló ń bá sọ̀rọ̀. inú mi dùn pé o sọ pé ọkọ mi yẹn o kì í ṣe olúwa mi kí ló wọlé much as you pay half of the bills in this house oh. and I foot the other half. So obviously I don't ṣiṣẹ́ working class làwa Eh? So ọ̀gá why correct la nínú You will not order me around in my own house. What do you mean? Àbí mo ṣe léwọ̀ ni? me lèmi náà mo ṣe wáyé? Hmm, ó ń bi mí o, ta lè ní òbí. Ṣé bẹ́ẹ̀ fault mi? O ò lè ti kitchen kí ọ̀wọ́ rò pé rẹ̀ máa ní possible. Báyìí láì think you're smart. Hmm. What's this? Mm, the key to the kitchen door. Hmm. so you wọ́n ní ká ṣe sí? Ẹ̀wọ̀n ló dẹ̀ mú kọ́kọ́ padlock to fit the kitchen Oh ẹ̀. <coughs> Ah! ebi ti pa ó ga ó jẹ́ ìṣàánú ẹ̀ torí mi ti wà òkè ń tèmi. náà kí ló tún mú yẹn fún sí i bá lọ kí n bá lọ. Tarantula. Yeah. Demi. Demi. Demilade. Oh, um, Timmy. So, um, <laughs> bí a ṣe sọ̀rọ̀ lọ́yẹ̀ ẹ̀kan. Èmi àti ẹ̀sán kankan sọ nǹkan mo ń bá sọ̀rọ̀ ní òde respond ó ṣe kí lóòrùn. bẹ́ẹ̀ mo ti dóso gbogbo wàhálà ọ́fíìsì ọmọ ó tó rẹ̀yàn. bẹ́ẹ̀ kò wá rọ̀ mi pa how possible is that? ó ń jẹun lọ́wọ́ ní òde stop so ṣó possible kí wọ́n máa sùn lórí oúnjẹ ni ìgbà tó ń ṣe kókó kí ló ṣe tó bá fún gbogbo ìnáwó lè parọ́ fèmí tó tán mi just try and wait. tí má nìkan kan ṣe mí rọ́ ni mo pa my house is on fire ìyàwó mi ò fi mí lọ́kàn balẹ̀ bí ṣe ń lọlẹ̀ ni mi come up like ah god i'm fed up. kí ṣe ìlẹ̀ kí lè ṣe fún ẹ. my wife is changed kì í ṣe tí mo fẹ́ nìyẹn she's another person entirely now. slow down just tell me nǹkan tó ṣẹlẹ̀ lẹ́rìn méjèèjì ṣé òun ló ṣe nǹkan fún ẹni àbí wọ́n ló ṣe nǹkan fún mímí just say it. ọ̀rẹ́. Right mo láyọ̀ láti sọ fún ẹ pé èmi ni mò ń dáná oúnjẹ tí mò ń jẹ nílé mi sìn tó bá tiẹ̀ wọ kitchen wá sí a ti pín sọ́nà méjì òun ní section tiẹ̀ èmi ní tèmi ó lábọ̀ tiẹ̀ mo lábọ̀ tèmi she is always claiming equal rights nǹkan tí bá ṣe òun náà máa fẹ́ ṣe tó bá wá ṣe báyìí to apologize is an issue gbogbo ẹ tiẹ̀ ti sú mi báyìí. ṣọlẹ tó yẹn kí ló lè kí ló lè warrant yẹn how will any African woman think of that kí ló ṣẹlẹ̀ and are you sure pé kò ṣe pé bóyá o ti ṣe nǹkan kan fún un ṣe pé bóyá she doesn't know how to express herself that's why she's doing all those no is it that bad. ó ṣe jẹ́ gan ni mo sọ ẹ̀. ṣé nǹkan tó wá gbé sára láti jọ ilé that you cannot even call me and tell me. okay ṣé mo lè bá sọ̀rọ̀. why not ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ tiẹ̀ náà ló jẹ́ you can talk to her anytime. um, tomorrow is Saturday. Right? I'll come to your house. Probably I'll come and call my dear. Ẹ má jẹ́ kí n Hey, calm down, ẹ calm down. Àbí kí n fún yín yàrá? Jọ gbogbo yàrá tó wà lọ́dọ̀ wa kí la fẹ́ ṣe. Ah! No, we say we say go about this thing. No, I'm not even. No, oh, mo bẹ́ẹ̀ it. I don't tọ̀dọ̀ to hear anybody wá sílẹ̀. All right, let's go. Food is ready. Jalo. Oh, really? Um, okay, me check a out. Ah, no. Eh, more ọmọ inclusive. Èmi àti ẹnìkan. I don't understand. Ṣé o fẹ́ ṣọkọ mi lálejò ni? Ah, ah. Wọ́n máa jẹun. Ẹni tó wà responsible fún wọn máa take care wọn. Dani, excuse me. You guys feel like this. Hey, shut up. Fine. Dimlade. mm mm-hmm ṣé nǹkan tó bẹ̀rẹ̀ lè lọ. kí ló ṣẹlẹ̀. mo fẹ́ lè má believe ìgbà tó sọ fún mi but ṣọ́ọ̀kì mímí lélẹ̀ àbí wọ́n ti wọ́n ti change ọmọ ìmọ̀ ẹ lọ́wọ́. wọ́n ti mímí lára question tó bí mi ẹ náà ni máa ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé mímí tí mo fẹ́ lélẹ̀ yìí ah, èmi mo máa dáná oúnjẹ tí n bá dé láti ibi iṣẹ́ tí mo máa jẹ fún then ní àárọ̀ I have to wake up very early in the morning to cook so that màá lè rí oúnjẹ jẹ kí n tó wá síbi iṣẹ́ ah èmi mà ti gba kámú o you for real? o joke or relax o dẹ̀ ń wò wọn bí ṣe kò ti ṣe nǹkan sí ni àwọn àbí àbí tó bá jẹ́ pé nǹkan mi wà bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ ṣé mo wá fẹ́ nà án ni ṣé mo fẹ́ nà án ni ah, agbélébù tèmi lélẹ́yìí o èmi tẹ́ ò pé bí àtòrí kò tíì bímọ ni ẹ̀ṣá tó stop. are you trying to say pé ọkọ ẹ ló máa ń se oúnjẹ tó o máa ń jẹ fúnra rẹ. kí ló rọǹgì ni pé kọ́kọ́ mi sí oúnjẹ tó ń jẹ just hear yourself talk It is your right as a woman. In fact, as women, it is our right to prepare food for our husband. Yes, and take care of the house because àwọn ọlọ́mọ pèsè gbogbo nǹkan tá jẹ. Ó dẹ̀ sọ pé kí ni it is wrong. Ẹ wò wá, sori nílé tiwa o. Mm. Òfin tiwa ni pé in as much as àjọ ń san bills, a san dàjì, èmi náà san dàjì tó kù in as much as we do that ẹ̀yin mm-hmm. àjọ eh, máa máa ṣe oúnjẹ ni ó máa ṣe oúnjẹ tóun fẹ́ jẹ èmi náà máa ṣe tèmi náà fẹ́ jẹ. just just hear yourself talk even if you are the breadwinner of your home it is your right as a woman to make food for your husband ah, i don't know it doesn't it does not make sense. wọ ọ̀rẹ́ má dára ẹ láwọn. ẹ eh, you know what mo máa pa láṣẹ fún ẹ ni. gẹ́gẹ́ bí best friend ẹ eh, you go inside there right now kneel down and beg your husband. mo gbé o. kí ló ṣe é. Ah, <laughs> kí èmi lọ kúnlẹ̀ bẹ̀dẹ̀ ńlá kó má mm-hmm. ṣe báyìí lé mi lórí ọkọ mi ni náà kì í ṣe ọlọ́run mi náà. ṣùtẹ̀rì ṣòro it's very obvious you're still not ready to be submissive. èmi ò dẹ̀ kí n ṣe é bí nà ọ̀rẹ́ dùn là ń bọ̀ rẹ̀ jẹ́ tí ilé oge ó tóge jẹ ṣùgbọ́n. Ah, ah. are you serious? what now? mo tẹ̀ tí ń ṣe nǹkan. yeah you make a drink coke. Um, baby, let's go.

cô and now we tell you what to lie. Ìyàwó ilé aláìlérò kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí? Kí lẹ́nìkan ṣe tẹ́nìkan ò máa máa ṣe rí? Ìyàwó ilé ṣorí bẹ̀m̀bẹ̀ sọ́kàn. Ọ̀gá méjì kò lè darí ọkọ̀ kan ṣoṣo bí nǹkan. rọra oorun kó má ka àbùkù olóròǹbó obìnrin sọ wá nù olóhùn olórí ọmọ. bàbá bílí woman kan wà ní ìsàlẹ̀ ń bẹ̀ yẹn woman tó máa ń bá mi dry clean aṣọ tó máa ń gbé wáyé. kí ló fẹ́ lẹ́yìn madam èmi gan ni mo fẹ́ wá rí yín tẹ́lẹ̀ ni inú mi dùn gan. ìyá bíní ìyá bíní. ó sáré pé madam pè mí ṣé kò yẹ kó sáré wá bí kó wá kí madam mi. Ah! ó ní pé madam pé ó dẹ̀ tó síbẹ̀ irú wàrà ni wo ni ẹ irú ìwà burúkú lẹ́gbẹ̀ẹ́ ṣe gbọ́dọ̀ madam ṣé kò yẹ kó sára kí wọn. àjọ tó lọ má bínú mi tó bẹ́ẹ̀ mi tètè gbọ́ ni ṣàánú mi má bínú má bínú ó ti tó ó ti mọ́ mi bá mi bẹ̀. Ah, bàbá Délé ó ní kí n bóun bẹ̀ dídì eh, mi lè dìde mẹ́wàá mi gùn ò tó bẹ́ẹ̀ mẹ́tàlá mi ò tó bẹ́ẹ̀. ó ní kò dìde má sọ mí nìyàn burúkú lójú madam dìde dìde ó tún máa ṣe rádaràdá lẹ́lẹ̀. mo ní kò dìde sọ fẹ́ sọ mí lórúkọ lójú madam mi. Ah. Eh, kí n rán iṣẹ́ bàbá bílí ó ti jọ bàbá yìí ọba ní ẹ lọ́wọ́ tó wà èèyàn ah, gbọ́dọ̀ rán bá ń ṣe báyìí. So sórí kò tó fọ báyìí sórí kò tó fọ báyìí mo lọ pàtó àwọn ọ̀sẹ̀ wọn mi ṣe báyìí. ìṣàrú mi ọkọ mi. máa lọ bàbá mi ṣàwọn ìyàwó ẹ̀ rí àbí. bẹ́ẹ̀ ni mà. ìyá bílì rè. ìyá bílì rè tó fẹ́ ẹ. ó ti yé mi má lọ má lọ. so so so so orí kan tó fà báyìí. Ah, ìyá bílì rè. lélẹ́yìí tó pọ́n báyìí tó fẹ́ bàbá bílíọ̀ dáadáa yìí. tó kúnlẹ̀. what the hell? olùmọ̀ iṣẹ́ wọn kúnlẹ̀ wọn ṣe yànwọ̀nyànwọ̀ báyìí. bí ọkùnrin kó tó kó tó fine tó sex báyìí. mi gbọ́ rí láyé mi. Yeah. kí ni. kí ni gan. kí ni kí ah, ló ṣẹlẹ̀. kí mò ń tọ́ àlàyé. mọ̀mọ́ jẹ mí lára jàre kí ló ṣẹlẹ̀. stop stop tickling me jọ o rí kí mo ṣiṣẹ́ lọ́wọ́ ni ah please o oh, don't bring that one at all gbogbo èèyàn ló mú àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n máa ń sọ pé knockout ni and you know it i don't want to bring that one into my night abeg i brought this work from the office because mo mọ̀ pé lè mo ti lè parí i don't want to carry over till tomorrow tó bá bẹ̀rẹ̀ ilé God knows when you will finish and then I won't be able to walk again because obviously I'll be tired My lọ sùn But ìgbà wọn máa fẹ́ parí iṣẹ́ ṣé màá tún gbé lọ sọ́fíìsì màá tún lọ bẹ̀rẹ̀ lọ́la nǹkan tó yẹ kí n ṣe nǹkan mi lọ́la. and so to sit Joe. sori rẹ why are you talking like this. Eh? now tell me when was the last time Tell me, at ní kankan ṣe pọ̀ bí ọkọ àtìyàwó can you even remember. please how is that my own fault. Eh? èmi ni Mama, wọ ẹni timing alone now you have a very bad timing oh when to bring and when not to bring it. but really why are you talking like this you not gbọ́ra now can't you just talk calmly can't you be gentle about it o oh, tiẹ̀ feel bad oh, feel anyhow Oh, oh, oh, oh, oh sorry anyhow o ṣàlùbọ̀ ṣe gbé súnmọ́ ẹ very romantic wọn I wọ́n explain Why á kó apologize Why? God forbid that word will never come out of my mouth in as much as I'm still in this marriage láyé kò work láyé láyé kò dẹ̀ ní work èmi ah! èmi mi lè tọ́ lẹ́lẹ́lẹ́lẹ́ kí n kú dọ̀tí máa sọ fún ẹ torí kí ni ilé mi lọ́dún náà jọ torí ọlọ́run mo fẹ́ bẹ̀ẹ̀ ni ṣé àwọn ẹgbẹ́ ọkùnrin ẹgbẹ́ níwọ̀nba níwọ̀nba in a respectable way ló máa kọ́ nìyàwó ìwọ máa kọ́ nìyàwó bí bulldozer ni bí mo kí ló dé ṣe fẹ́ pa mí ni in as much as I pay half the bill every month kò possible mi ò lè wá para mi máa ṣiṣẹ́ bí erin máa tún bọ́ síbẹ̀ máa máa ṣiṣẹ́ wakọ̀jàkọ̀ for what. so tọ́lá ni kò sọ tọ́lá ni kò sọ kí ni stoop so lò kí wọ́n máa sọ dáadáa wọ̀ sí wọ̀ láyìíká imagine kò lè jáde lẹ́nu tèmi gan. imagine kí wọ́n stoop low because you are what you are almighty or you are king kong if you are so so proud of yourself or proud of your life or proud of who you are clean all the food bill family ẹ shameless man àgùntàn ohun kìnìún wa fẹ́ nà yẹn wa níbo abeg shove your stuff back into your. You into your ṣòkòtò bíkọ. èmi gan máa fi kílíìmù sínú ṣòkòtò. better máa fi kílíìmù sínú ṣòkòtò. better good night. good night. good night. ó dàárọ̀. in fact good morning. kànjí kànjí kànjí ọ̀dùkà tó kí sanwó sanwó darúgbó sanwó lórí kíni ọjọ́yàn mọ́lẹ̀ làlàlàlàlà kí ló dé. iṣẹ́ náà ò ṣe gan iṣẹ́ náà ò ṣe gan ó ṣe látàárọ̀ mo ṣe kí ló ń ṣe. my business ẹ̀ kò sùn dárúfẹ̀ borí. why can't you just come ṣe nǹkan tó fẹ́ ṣe. Come. Come and carry me. Come and carry it. I will come. I don't care for it. Madam, I don't need to Ọlọ́run alone. Alone, my feet gbogbo nǹkan tẹ́ bá go to the ní dàrú. Nǹkan yìí ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ mà, ń fẹ́ kẹ́ bá mi bẹ̀ ọkọ mi ni mà. Ẹ bá mi bẹ̀. Kí n bẹ̀ bẹ̀ bàbá? Yes Joko, Jókòó jókòó, ṣé torí ẹ̀ ló ṣe wá kúnlẹ̀? Ẹ wo jẹ́ kí n wà kò lè tó yẹn kí ló ṣe fún ó béèrè nǹkan kan lọ́wọ́ mi ni mo wá tètè rí fún bó ṣe bínú ni ó bá ní kẹ́rù mi kí n máa lọ sílé wa. kí ló béèrè lọ. ṣe sex. ìyẹn tó bá jẹ́ ìyẹn ni máa ń fún láàárọ̀ la two four seven mo wà lè fún mo wà lè fún náà nìyẹn. kí wàá ló bí ẹ tó fún. owó ni mà owó. owó ah, ah. sọtọ́ wọ́n béèrè owó lọ́wọ́ ẹ̀ ò rí fún ló ṣe ní kó máa lọ lẹ́yìn. arrant nonsense. bàbá mi jókòó ẹ lọ. bàbá mi. ẹni kò tell you smelly body away from me jọ. ǹgbọ́ what is this i'm hearing. ìyàwó ẹni torí pé obìnrin owó lọ́wọ́ òun tètè rí fún ẹ ló ṣe ní kó máa lọ lé àwọn. man are you? Are you not shameless? What? ṣé ló ṣiṣẹ́? She mi ìsọ sálárì for ẹni? Oh, but gba sálárì títí ẹ. O tún wá demand the whole ìyàwó ẹ̀. What kind of husband does that? Eh? Show me ò ní tìjú ni? Ah. O lè Oliver twist. O ní tí o tún bẹ̀rẹ̀ tẹ̀lómi ìmọ̀ tiẹ̀. O lè ní ẹ́. O lè olójú kòkòrò. Ọkùnrin ẹyọkùn àtàbọ̀ ló máa ń tọrọ owó lọ́wọ́ obìnrin. ó jàre ó ṣe wọn rẹ ṣàkàwọ. èmi nìyẹn ìyàwó ẹ kọ. àwọn wà lọ́lẹ̀ mo wà kíchìn látara mo dáná. àkílódé ìwọ ló dáná ni ìyàwó ẹ ń kọ. ó rẹ díẹ̀ ni ó wà nílé. tí bàbá wa bí nǹkan ṣé kò yẹ kẹ́ pè mí pé ó rẹ ìyàwó ẹ. mọ́mì ẹ rọ ọmọ. kúrò nìkan. ìjọ mẹ́ta ẹ pa èrè ní bèrè ẹni báwo lára ọkọ ìlú rẹ̀ dé. nǹkan kan ṣe mí mo wà ókè bí mo ṣe dé láti ibi iṣẹ́ mo kò dùsẹ́ láti wà ní yàrá kí n rest dé. ẹ mọ mi ẹ jẹ́ sáré lọ wo ẹran tí mo ń bọ̀ kó má lọ rọpa mi. mo máa yẹ ṣí sí ní láìpẹ́. ó dà. wọ́n mẹ́rin jọ náà bọ̀ mo fẹ́ wo nǹkan tí mo ṣe wọ̀nyí náà. akọni jọ kí ló ń ṣẹlẹ̀ nù ní tó bá ń ṣẹlẹ̀ sí ẹ kó jẹ́ kí n mọ̀ torí tí mò ń rí inú ilé yìí kò gbàbí kankan yé mi o kí ló dé ìwọ ń dáná ní kíṣìn ìyàwó ẹ̀ náà dá tiẹ̀ mo dé ìwọ ló ń ṣe oúnjẹ tí máa jẹ ẹ jọ kí ni ìtumọ̀ yẹn ah, abó ti jẹ fún un tó bá wà ń bẹ̀ ni kó jẹ́ kí n mọ̀ o kémi lè mọ bí ti máa fẹsẹ̀ mi sí o. mami kì í ṣọ̀rọ̀ oògùn àbí ẹ̀fọ́ o ìjọ kan náà ni mímísọ́lá bẹ̀rẹ̀ gbogbo kọ̀tọ̀kọ̀tọ̀ yìí játijàti yìí kò ṣe báyìí tẹ́lẹ̀ tẹ̀tí sú èmi gan. ṣùgbọ́n ńgbà tí wọn náà rí gbogbo ohun tó ń ṣe yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé tó ta kókó ló fẹ́ gbé ń yàwó. Ah, mami kò wùwà báyìí tẹ́lẹ̀ màá wá rí tó ń wùwà bẹ́ẹ̀ yẹn mi á wá gbé kò wùwà bẹ́ẹ̀ àárín kan ló bẹ̀rẹ̀ babe. Oh, my sweet. Mm. I can perceive something. Your nose are very sensitive. Uh huh. I'll tell you again. Your favorite. Wow. Mm -hmm. Wow. That's why I love you. Mm-hmm. Mo tó bá ṣiṣẹ́ dédé, ó gbọ́dọ̀ ní àsìkò ìbàdàn. Kí wàá ló fẹ́ mi fún? And again, mi ò ṣe I'm always in the house. Oh. So I should make the best of times. Always in the house. I'm looking for my husband. He's ṣé ìṣèpò fẹ́ bribe mi ló ṣe ṣe oúnjẹ yẹn. No, it's fine, it's See, firstly, I would say that I appreciate your effort in this house. Bó ṣe ń ṣiṣẹ́ takuntakun láti keep family together. Okay. But at the same time, mo rí pé your shoulders are burdened already máa wò pé since the money lọ school mo kàwé dáadáa and I have my certificates in the house there's no point just keeping them locked there I should make good use of them tí máa kó credentials mi síta sìn pẹ̀lú òǹba ìwé tí mo kà àtàwọn courses kéékèèké náà tí mo tún ṣe mo tó jẹ́ professional courses. if you put in one to one to read with your friends your associates. And I'm sure that they can help. Ṣùgbọ́n bí a kì í máa ṣiṣẹ́, kí At least kí n lè kí n lè ràn ẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n èrò tó wà lè bills yẹn ti pọ̀ You know. you know what? I don't think it's a bad idea after all. Really? Yeah, torí mi náà ń wò náà nígbà kan but mo to change mind mi mo tún wò náà mi ò mọ̀ bí wọ́n you know like I don't think there's anything bad to about supporting me you know I fit reduce gbogbo wàhálà yẹn any mm-hmm. paying bills here and there you know. Yeah. Uh, ah, uh, uh, uh, uh okay. Do you know what? I'll make some calls. I'll make some calls, and I'm sure you're gonna get the job. Huh? Thank you. <laughs> Thank you Right? Thank you. Hello, Tinu. Èmi náà ṣe yẹn receive mail ẹ̀sìn ni. Òun ni mò ń ṣì Oh, okay, okay. Ẹ eh, má worry. I'm on it right now yeah yeah yeah i'm on it of course of course mm. Ma, màá mèlè padà sí ti má ti ṣe tán ok. yẹ wọ́n sọ. ah babe. hi. Mm. good. Ah, o ti parí iṣẹ́ yìí mm, lọ. mo wà ó pé àwọn ìṣẹ̀jẹ̀ ọ́fíìsì wọn ti wá sọ mí di òun ní iṣẹ́ báyìí fún un pé ah, ìwọ nìkan ló lè ṣe mímì ìwọ nìkan ló lè ṣe mímì ìwọ nìkan ló lè ṣe òun ní tinúṣẹ́ ń pè mí fún sí pé kí báwọn sáré ṣe nǹkan kan tó sẹ́ǹtì ní àná. That's a good one. Thank you. De, um, mo wo kitchen sìn mi ò lóúnjẹ kankan ò dáná ni. iṣẹ́ yẹn kàn án mi ti ṣetán ibi tí mo ti ń yanjú tí mo ń ṣe látẹ̀kùn lọ́wọ́ náà ni tinú tún pé mi tó méèlì kankan sí mi pé kí n bóun sort it out hmm, mi dẹ̀ fẹ́ kí n má ṣiṣẹ́ mi tó ń pèsè yìí important. Mm-hmm. actually I understand eh? Well, I eh, will sort myself eh, ṣubú. má bínú mm. ṣáà wá fast food kan lọ kó lọ sort ara out. okay um, one more thing. Eh? má gbàgbé fifty percent títí ẹ̀ tó máa ń dá tàfi máa san monthly bills ó ṣàrántí pé last month ó tètè san we almost had some issues. You know? I know, I know, I know. Hey, I'll, I'll give you my half very soon. Oh, okay, just there. As I'm working very hard now. Tí máa help Tinú pẹ̀lú kíní, ó máa ó máa tún tip me. It's fine. Alright, let me quickly go, Hold on. Okay, thank you. Ah, I love my husband. Very understanding. bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn just suddenly unexpectedly tó bá tiẹ̀ ṣe nǹkan míì pé tó yẹ kó bẹ̀bẹ̀ o i'm sorry o àbí nǹkan kan kó kúnlẹ̀ o kò lè ṣe. ṣé tíwọ náà bá ṣe ṣo máa ń bẹ̀. ah ọlọ́run máa jẹ́ ọkùnrin lèmi máa mi ah no no no òun ló yẹ kó bẹ̀ mí òun ló yẹ kó wà submissive tí nǹkan bá ṣẹlẹ̀ òun ló yẹ kó kúnlẹ̀ kó bẹ ọkọ ẹ̀ ẹ̀yin náà lè máa sọ ọkọ ní olórí aya èmi ni olórí ilé yìí náà. ẹ ó da ó ti yé mi ẹ ó ti èmi náà lè dákẹ́ lórí èyí tí mo rí kódà kò ń ṣe tó bójú ọlọ́run àwa pẹ̀lú rẹ̀ ọlọ́run àbá mi dúró tì mí ní wá ayé tì ẹ má ṣe àwọn ọmọ òde sí wọn ti bà àṣà àti ṣe wa jẹ́ nìyí ẹ aláṣà a kì ẹ àwa nílẹ̀ yorùbá yìí a ní àṣà a kì í ṣe òyìnbó gbogbo àṣà wa pátá òun ló nítumọ̀ ẹ̀yin ò dẹ gbọ́dọ̀ pa àṣà àti ìṣe kò gbọ́dọ̀ parẹ́ ẹ́ èmi ò mọ ohun tó ṣẹlẹ̀ o mi ò mọ ohun tó ń ṣe yín o ẹ̀yin ọmọ òde ìwòye àfikọ́lọ́ kò ṣàánú kí ló dé ọkọ àtìyàwó nínú ilé ojúṣe ìyàwó ni láti ojúṣe kó dúró táwọn ọmọ kó tọ́jú ọmọ kó ṣoúnjẹ ẹnu ilé bọ́kọ bá dé ọkọ mi kí ló fẹ́ jẹ kó ṣoúnjẹ tó dáa fọ́pọ ẹ̀ ọkọ á lọ ṣiṣẹ́ òun ló máa mówó tẹ́ ẹ máa fi jẹun wá bá a ṣe ba láyé àwa gan ba bẹ́ẹ̀ láyé tá a wà yẹn ṣùgbọ́n èèyàn mọ̀ sí ọlọ́kùn ṣàánú wa ni ẹ ṣáà jọ torí mi ò fẹ́ kílé yìí ó dàrú gbogbo rúdurùdu tó bá wà ń bẹ̀ mo fẹ́ kẹ́ ṣàtúnṣe ìyàwó mi mo bẹ̀ ẹ́ nì mo ń bẹ̀ ẹ́ ní o ìwà àtọkọ ẹ mo ń gbàládùn àfọyín kẹjọ bára yín dòpò ni èṣù ẹ̀ṣẹ̀ ò ní yá ẹ̀ lọ́wọ́ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. ẹ jọ mọ mi mà ṣé ọkọ mi sọ fún yín pé mo ṣe ń rán. mi ò ríran ni bí mo ṣe dé mo ṣé mi ti mọ tó ń ṣẹlẹ̀ ni nígbà tí mi ṣàròpọ̀ mi ìdẹ̀fọ́ lójú mo mọ bínú ilé ìṣeré tí mo bá wá báwo ló ṣe wá rí báyìí nísìn gbogbo nǹkan tó bá wà níbẹ̀ mo fẹ́ kẹ́yìn méjèèjì kẹjẹ́ kó lọ òkun ìgbàgbé ẹ da gbogbo wàhálà yẹn lọ dà sódò ẹ mú eré àníyàn tuntun bẹ ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ òun ló dáa jù wọ́n mi mo bẹ̀ ẹ́ torí wọ́n lóbìnrin ó mọ̀ pé ìgbà tí mo máa fẹ́ ẹ gan mo sọ mo sọ pé èmi ò níyàwó ọmọ ni ẹ lọ́dọ̀ mi ẹ̀ṣẹ̀ tó bá ṣe ọkọ ẹ̀ mo fẹ́ kó pe ọkọ ẹ̀ torí kò sí bó ṣe lè wù kó rí bóbìnrin bá ṣẹ̀ ó máa bẹ̀bẹ̀ bọ́kọ bá ṣẹ̀ ìyàwó náà ló máa bọkọ kò sí ni bá a ṣe ba nìyẹn ẹran kí là jẹrí kí là rírí ni. mọ́mi ṣe rí ní ti bíbẹ̀ yẹn máa wọ̀ rẹ̀ ó ní bẹ́mi àti ọkọ mi ṣe máa bẹ̀rẹ̀ wa àbí bébì. Hmm. ẹ̀yà gbogbo ariwo sìn. ìwọ ló fẹ́ fún nìyẹn kí ni tiẹ̀ pẹ̀lú sẹ́mi ṣé wọn lọ fẹ́ mi sí ọ́fíìsì ni kí ni tiẹ̀ pẹ̀lú fún mi five months leave from the office kí ni tiẹ̀. jọ why why you talk to me. I love my job and I will never play with my job kí ló kí ló kí ló fọ ọgbẹ́lẹ̀. ee wàhálà rẹ wàhálà wàhálà rẹ wàhálà rẹ you know your character is becoming unbearable. excuse me. ọ̀sẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. mọ́mí kí ló dé ìwọ tó ṣẹ̀ pọ̀ láti fi ṣẹ́ kí ló ṣẹlẹ̀. mọ́mí mọ́mí ṣe lè believe pé Demilade lọ sí ọ́fíìsì mi ó ní kó fún mi ní five months leave from the office kí ló dé kí ló fẹ́ fèsì márùn ṣe ń lé mọ́ mi ṣé mi ní ṣiṣẹ́ sẹ́mi nípa owó ni. ń gbọ́ akọni kí ló ṣẹlẹ̀ tó lọ ṣe yẹ irú èwo ló lọ ṣe yẹ oṣù márùn jọ kí ló fẹ́ máa ṣe nulẹ̀. mọ́mí ẹ má dá lóhùn ẹ má dá lóhùn àtọ̀ bó ṣe máa ṣe nìyẹn kó o ní ṣe kankan nulẹ̀ ṣíṣe òun ló máa kọ́ ṣiṣẹ́ ni. ẹ kó máa dáná kó máa ṣebẹ̀ kó máa fọṣọ lóṣù márùn nínú ilé. five million lórí lórí dídúrà many months kó máa tó pé sí i. láì ṣe full housewife ló gbé sínú ilé kí ló dé kí ló dé tó ṣe yẹ ah eléyìí tó ṣe yìí ò bójú mu rárá jọ báwo wá débi iṣẹ́ ẹ̀ ń sìn kí la fẹ́ ṣe ṣé kò ṣáà sí wàhálà. rárá mà wọn kàn ní kí n máa lọ lé fóṣù márùn-ún. oṣù márùn tán lọ́hùn lọ́hùn ah wàá padà sẹ́nu iṣẹ́ akọni ní kíákíá kó padà sí ibi iṣẹ́ kó lọ bá wọn sọ̀rọ̀ níbi iṣẹ́ ṣé torí pé olóòrè ń bẹ̀ ló ṣe lọ lọ báwà tó lò yẹn ẹ́ kó lọ bá wọn sọ̀rọ̀ níbi iṣẹ́ wípé o fẹ́ padà sẹ́nu iṣẹ́ kò sí tó fẹ́ máa ṣe nínú ilé lóṣù márùn-ún kó dẹ̀ bẹ̀ ìyàwó ẹ̀ pé. mo ní ìrẹ̀lẹ̀ tún sọ yìí kí ni gbogbo ìtẹ́ tún sọ yìí bẹ́ẹ̀ ta ni èmi ò lè bẹ́ o i'm the man of the house i am the man of the house tell anybody bá ma bẹ anybody òun ló ma bẹ mi. ṣé ní kó bẹ̀ mí ni ìṣòro ńlá fún gbèsè àti ẹ̀mí èmi náà dẹ̀ ti mọ̀ pé kò ní bẹ̀bẹ̀ tó èmi gan múra ìwà síbí lẹ́yìn ni mọ́ mi nínú lẹ́yìn gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ kí ló fẹ́ mọ̀ kí ló fẹ́ ṣe kí ló kọ́ kí ló housewife housewife that you are you are my wife and your husband. ẹ̀rọ ẹ̀wá husband baked husband husband husband ni wọ́n. dáná fún mi dáná fún mi dáná fún mi wàá tún dénú yàrá máa tún ààrẹ wàá dénú yàrá you are my wife. kí ló fi ìgbà yàrá ṣiṣẹ́ ni. dáná kí ló fi ìgbà yàrá. ọ̀ ní bàbá òdì dáná ọ̀ oh, ní dáná. ṣé mo sọ̀rọ̀ tàbí níbi ṣé mo sọ̀rọ̀ tàbí níbi sọ ìdíbẹ́ẹ̀dì ló sọ ìdíbẹ́ẹ̀dì ló sọ lọ́wọ́gi lọ́wọ́gi lọ́wọ́gi ìdíbẹ́ẹ̀dì ló dùn mọ́ lọ́wọ́gi is it my fault to sell Nigeria is not my fault you cannot force me you cannot force me to sell Nigeria is not my fault ẹ̀rọ ẹ̀rọ I cannot serve you serve your husband serve your husband and your wife. mi ò mọ kọ́kọ́ pa tó bá jẹ́ mo gbọ́ ni mi ò eh, Um, do you know what? Um, you shouldn't let marital affair be a barrier between your work and your business. Ọkọ ẹ wá ń kọ́ báyìí. Oh, èmi ò I don't know his movement any longer. Kò ń dágbére fún mi, kò ń sùn kankan As a matter of fact, I'm beginning to suspect him because he's been receiving and making strange calls lately. I think he's having extramarital affairs. <laughs> Come off it. Dean Larry doesn't look to me like someone who can cheat. Nah, could be possible. No, really? Mm. So men who cheat, man kosi wajurimu. They look at me, I'm a cheat. Well, you can't predict men these days because they cannot be totally trusted. So, I don't know. And eh, meanwhile, is that the reason why you're going all fat? She mo ti sọ̀rọ̀ sí? Èmi nìyẹn because mo ti rí i pé àwọn aṣọ mi kọ̀ọ̀kan ti ń há Um, darling, you know what? You need to hit the gym so you don't lose your sexy body. Um, ṣùgbọ́n bọ́tà máa ṣe bóyá wàá máa join mi ká máa ṣe road work. That's bí iṣẹ́ àdúgbò yín kí ló dé? Bóyá ma make a point of duty That's máa jí láàárọ̀ kí màá jọ̀gbé àdúgbò wọn nígbà. Ó máa bẹ́tà torí mi ò ní fẹ́ lose shape. As a matter of fact, eh. màá bẹ̀rẹ̀ gan láàárọ̀. Ó máa bẹ́tà. I want you to see me, man sí. ọ̀rẹ́ mi wá ṣé mo lù wá. kí ló ṣẹlẹ̀ báyìí kí ló tuntun wá dúró dé mi bíbá. mo sọ fún ẹ wípé òfin alábàápọ̀ ẹ wà n níbi tí mò ń lò níbi tó ń lọ ìwọ ni tèmi tó tó mi nìyẹn tó tọ tí bá gbé mọ́tò màmú tó bá ti rí mọ́tò mi òun ní gbọ́ tèmi mọ́ wà á ti mọ pé wà láràǹdì ẹ wà á gba bòmí tó lẹ́nu ti páàkì síbi kò méjì bẹ́sẹ̀ rìn wá síbi pé bí ló máa gbà kọjá tó tún mo nífẹ̀ẹ́ tí bá nífẹ̀ẹ́ mo lè máa ṣe báyìí sórí mo tún ṣẹlẹ̀ mo tún ṣẹlẹ̀ òbí sórí Dangote ń bẹ mi ọmọ ilé ń bàbá mi ọ̀tẹ̀dọ́lá ń yájú mi àìní two hundred fifty million naira àìní two hundred fifty million naira lákàtí inú ilé tó wà ọdún five hundred million naira wọn tó ń tètè tiẹ̀ ni ẹbí mi kọ́ ti bá mi fi tọ́jú tọ́jú olóyè sọ́rọ́ fún ẹ kòkò sọ pé jet tó fún ẹ lé gẹ̀dẹ̀ fún ẹ ní wọ́tọ̀. ẹ wo wo wa gbogbo ètò ìtọ́lẹ̀ ni ọkàn ẹ̀ ni ṣé ojú ń dùn ẹ̀ ní ṣé òun ọwọ́ mi ni orí kí mo wà married ni. mo ti rí tipẹ́tipẹ́ láti first date mo ti rí mo ti rí tipẹ́tipẹ́ gbàgbé owó náà sọ owó ni màá fi bọ́ dànù gbàgbé owó wà nílẹ̀ wọn kò sọ pé yes kò dé gbà owó kò dé gbálé ó tọ́ ìyàwó mi ní ọlọ́run. ta ni. ọmọ kan sọ́ni bá bí ọmọ méjì obìnrin kan kùnrin kan ti tó ọlọ́run ọlọ́run kò jù sọ ọlọ́run mo nífẹ̀ẹ́ tí màá nífẹ̀ẹ́ mi ni màá ṣe bẹ́ẹ̀ jù ṣàánú mi jọ. Oh hmm? fínílẹ̀ o mi fẹ́ wà láò mi fẹ́ wà láò ti rẹ̀ mí látàwọn mo ti lọ bíṣẹ́ ìrọ̀lẹ́ báyìí náà mo máa ń ráyè ṣe odò ó gba tí wọ́n á máa dènà dé wọ́n á máa disturb mi. tójú bá ń rọ ẹgbẹ́ wà ní kí ló bá ń tẹ̀lé tẹ̀lé ẹ̀ wo mo tẹ̀lé ẹ̀ ọlọ́run anibujo bá ń rọ bí ló bá ń dùn iná bá ń jó iná tẹ̀lé jésù ló má tẹ̀lé jọ̀ọ́ jọ̀ọ́ jọ̀ọ́. ok wo má rìn lẹ́gbẹ̀ẹ́ mi má rìn lẹ́yìn mi mi wà comfortable pẹ̀lú bóyá rìn lẹ́yìn mi má dì mí mú. ọmọ tó ṣẹlẹ̀ wọn ní mílíọnù náírà kéde ẹmu kókó kọ mọ pé yíyí ìṣẹ̀lẹ̀ ìlú transfer máa ṣe. first bank mo ní ṣe ní first bank. àmọ́ ah, ní first bank kan. ẹ̀yà jẹun jẹun. ẹ̀yà ṣe kí àwọn àdúgbò mi mú wà ní o. ìyàwó mi ìyàwó mi ìyàwó mi àti mọ̀ o.

òkè So it is true. Definitely. Oyún àlè ni. Then I'm right. I'm right to have suspected this idiot. The other time, no one saw. And single. Same here. Ta ni ọmọ gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tí? Wọ́n sọ pé wọ́n ṣì single. Wọ́n wá sọ pé love you. Wọ́n náà wá ní same here torí pé o fẹ́ kí n love you lẹ́nu. Sẹ́lò. No problem. I will surely return this favor. Mm, because it's a favor. You're actually doing me a favor. favour. Èmi náà wá return favour fún ẹ. No problem o fẹ́ dá mi láàmú àbí I'll give it back to you ìlú ṣolówó má dì. mi mo lọ sọ mí pẹ̀lú ìlọsọ́pọ̀ ìrọ̀lẹ́ tí mo fi àjẹ mi. ṣé ṣé nǹkan gidi ló ṣe ẹ kí mo tún fẹ́ máa jókòó sí owó orúbi tó gbé mi wá náà. irú òun ló sọ fẹ́ bí tó wà kó dead nǹkan tó sọ ni mo tẹ̀lé ẹ. Eh? nǹkan tó sọ ni mo tẹ̀lé báyìí mo fẹ́ pọ́tì máa gbé e lọ sí báyìí mo fẹ́ ṣáláàtì máa gbé e débẹ̀ ilé lọ sọ ṣáláàtì hundred thousand per night yẹ́sì tán ebi kan mú mi bí ìwà comfortable bí ti mo wà yìí. Mm, ṣáláàtì lè fẹ́ gbé mi lọ ló yà sọ́nà náà gbò. mímí nǹkan tó sọ́kò fẹ́ ni wẹ́ ṣé o ti rí ti bí yẹn aláàtì mi. ẹ̀mí mi gbọ́dọ̀ dé máa tó yẹn sìn báyìí mi. ẹ̀mí ah, ò mọ o mi tiẹ̀ lè sọ eléyìí tí mo wá ìgbọ̀n pàápàá kò tọ̀nà kí n wá mi mind ti bá lè dẹ́rẹ́ la ọlọ́run mi mind ọlọ́run máa yẹn. o ò fẹ́ ru èmi. sórí ìdọ̀sẹ̀sọ wa sọ fún mi sí mo lè yín gan sí mo lè yín sìn sí kò rí sìn sí kò rán láti báyìí báyìí. kúkú ṣe ń sìn tó bá ṣe ah, ó pọ̀ sí mo lè dàbá ti kọ́ọ̀lù mi kí n padà wá lóru èmi o dàbá ti kọ́ọ̀lù padà sí bíbá ẹ̀ lálẹ́. Ah, mímí jàbí sọ́jọ́ mi. Ah! mímí owó rẹ̀ mímí rẹ̀ owó rẹ̀ mímí rẹ̀ omi àkókò ọmọ adé kò mọ̀ pé ọmọ nílẹ̀ bàbá mi ọ̀la o. ẹ jọ́sẹ̀kù tẹ ò ní mo ti ẹ mo wà reception mo ń dúró dẹ. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọkẹ ó ṣe kó ṣe ọ̀rẹ́ uncle fún mi ti rẹ dẹ. ṣé àwọn tẹlẹ tí. yẹ kó tẹlẹ sẹ tí wọn ní láìsàn. láàfà. Eh, Mr. Nelson Nelson. Jọ̀wọ́ ṣe. Ṣé wàá pa? Jọ̀wọ́ kí ló ń gbé? Ok, no problem. Mo ṣe ọ̀pọ̀ kí ló ń gbé tó padà. Mo ṣe bọ́ iṣẹ́ láàrin mi láì bọ́ iṣẹ́ lánàá yàn. Ok, ọ̀rọ̀ wa ń ṣe dáadáa, ẹ má bínú. Káṣí, orílẹ̀ mi ni mọ́tò. Ó wà ṣíṣe. Mo lọ ọmọ ẹ má lè wà látọ̀ lọ. Kí ni ìjọba ọ̀fẹ́ báyìí? Ok, ó pọ́sibù kọ̀ọ̀kan wà mí wá lẹ́nu àbọ̀là jọ tó bá débè báyìí ẹ sọ pé tipẹ́ tẹ̀tí mi o n pé ti tọ́sẹ̀ mẹ́ta tẹ̀tí mi sẹ́yìn ẹ ti gbọ́n sí three weeks yẹ. bọ̀ ìwọ náà àwọn ìlú kan yìí kankan. Ah, special edition. bàtí yẹn náà ẹsẹ. má fi tẹ kó bá tẹ mi o. ah stanley ọsẹ. tó bá náà ìsìsẹ kò náà ìsìsẹ mi jọ tó lọ lọ́hùn kò sí mo tó fún ẹ tí mo lè fún ẹ tó nǹkan bá fún ẹ kọ yẹn kò bá fún ẹ times ten. Ah! ọlọ́run ẹ ti pè mọ́ mi ó lè pa mi ọlọ́run tí wàá dá sí i cash ló dá cash cash gbogbo gbogbo mr nelson ẹ má gbàgbé lẹ́ bá dé o. Hey, but you've not been picking my calls for weeks now. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọn kò tó ṣẹlẹ̀? Máa bínú kó má bínú, iṣẹ́ ni, ṣùgbọ́n jọ má bínú. Mo má sọ fún mi pé kí n má bínú. Ah, it makes me feel like you're not man enough, Jare. Ah, o ò tún lè bínú gbé mi ṣeré nìyẹn, ó ti yẹ tó bá yẹ kí mo busy máa ti pè ẹ́ gẹ́gẹ́ tí mo busy gan mo ṣe láì láti pè sí gbọ́ tó ń tọ́lọ́ lọ́ máa bí sí ok mo ti gbọ́ ǹjẹ́ ò la fẹ́ rí báyìí sí alẹ́ ọ̀tá fẹ́ sọ o. ìgbà tá a máa ríra ẹ̀wọ̀n náà a máa tó ending of next month. bóyá next month end dúró ṣóun discharge mi ni àbí kí ló ń ṣe yìí irú ẹbí náà níṣẹ́ tí mò ń ṣe mo lè fi ṣẹ́mi lẹ́gẹ̀ẹ́ wá bá ẹ a tó ending of next month tó rí ẹ ṣùgbọ́n. ẹ bó mo sọ fún ẹ pé kí ló tún dé. ìjà máa lọ. ìjà máa lọ ṣáà. mo tiẹ̀ ní kò tiẹ̀ ọ̀gbìn àbí nǹkan kíríkí ló ń dín náà. kò sọ ìbò mọ́ go inside ká wá lọ. ayé ni màá jẹ́kù ayé ni màá jẹ́kù wọlé. ṣé gbogbo yìí ṣọ́ láti Don't dáhùn mo dáhùn mo dáhùn mo dáhùn. Mm-hmm. ọmọ náà dẹ̀ kọ́ bọ́ ti o don comot for the hotel i dey go i dey go airport like this like this like this like this like this like this i'm on my way already now i no dey i no dey go i tell you yesterday say i dey i dey go yankee now the car i don tell person wey go help me carry am back dey airport dey wait for me like this person wey go help me carry my bag person wey go help me carry my car back e dey airport dey wait for me like this like this yeah ọmọ wo ni sọ ah, ọmọ mo ṣe lọ yìí ṣe ẹ máa máa dúró seven months or eight months tó padà gbàgbọ́ mọ́ à lọ́sọ̀rọ̀ àgbà ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n dúró náà láti dúró kí iṣẹ́ fi ti tó máa tó máa padà bó ti yẹ hmm, bá ti ṣetán náà a kì í mọ̀ but seven months ni a pè kí ni mo pè a pè so ti yẹ. Sorry, it's never too much to say. change you wish to see in the world. Oh, sorry, it's never so much oh, to say. Taba for one, we won't. Dájú, oh, oh, amor. Dájú, dájú, oh. to wish I got this kind of text like a month ago. Fún nǹkan to ṣẹlẹ̀ you kọ́ my ṣẹlẹ̀ But now it's late. I have to leave. No, you don't have to leave. Díẹ̀ mo mọ̀ mo gbà pé mi mo ní ẹ̀bi tó pọ̀ Like I should have treated you better as a wife. Eh, instead mo mo ń wá ọ̀nà bí ma ṣe get back at you see I, i'm really sorry please don't go please don't go jọ̀wọ́. àwọn méjèèjì ló ti jẹ̀bẹ̀ but give me more there's something i'm keeping from you. Yes. Oh, wait, wait, wait, wait. See, let's forget about the past. Let's move on. Let's be happy together again. I wish. At some point in this whole drama, at some point I saw you receiving some calls. I thought they were strange calls and um, I thought you were having an extramarital affair. <laughs> You're making me know where I have the so I can do the same. I took a very foolish step. do I meet this guy? And we started like a movie. And now I'm pregnant for you. you for watching this movie. My name is Dora. Bless you guys.